gbọ́dọ̀ ṣe é bí tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n máa ń crack mi the brain kí ló wà ń bẹ̀ fún onímọ̀bá ló dé àbálẹ̀ ẹ̀ láti ṣe DNA káwọn kò mọ wa ni àbí kì í sọmọ wa àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń bú mi ṣé nígbà tí mi ò kẹtan tọmọdé fi ń kẹtan àwọn ẹni sọ bẹ́ẹ̀ náà wọ́n lọ́mọ yẹn ń kẹtan wọ́n lè mi ò lè kẹtan tí mo láti dá kẹtan. Liam Keton, Liam Keton, Liam Keton ẹ ma bá wí. Liam Keton, Liam Keton, Liam Keton ẹ ma bá wí. DNA tó wà lára Liam náà pe ni ní imole ìmọ̀lẹ̀ oh ooo ìmọ̀lẹ̀ DNA tó wà lára Liam náà ń pè ní ìmọ̀lẹ̀ imole oh oh imole. I want to kẹ̀tàn kẹ̀tàn kẹ̀tàn kẹ̀. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ wo fídíò tá a jọ wò yẹn orí ayélujára ni mo ti rí i ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá Mohbad tó sọ ó láwọn ò ní akẹtan nílé àwọn ẹ má bínú o ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé nǹkan téèyàn ò bá mọ̀ èèyàn gbọ́dọ̀ béèrè ṣé téèyàn bá kẹtan ṣóò náà máa fi ń mọ ọmọ àlè àbọ́mọ ọkọ ni bọ̀bẹ́ mi ṣe rò mí rò pé téèyàn bá kẹtan kó máa ń wá láti inú fámílì èèyàn ẹni tó bá kẹtan kan lè kẹtan ẹlòmíì máa ń kẹtan tán bá bi tán ẹlòmíì wọ́n máa bi sílé ayé ó lè jẹ́ ńgbà tán bí ló kẹtan mi rò pé ó jẹ́ àṣà ìdílé kéèyàn kẹtan i don't know ẹ ti understand kì í dẹ́ ń ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà Wùmí ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìyẹn Wùmí ìyàwó Mohbad ẹ tún gbọ́rọ̀ tí bàbá Mohbad sọ ó ní Wùmí sọ pé Mohbad ló disfagin òun fine ó lè disfagin ẹ̀ náà kò sẹ́ni tó wà ń bẹ̀ náà a lè sọ pé rọ́ ni a lè sọ pé tòótọ́ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé Wùmí gangan ó fẹ́ ṣe dáadáa ni tó mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tóun sọ yìí tòótọ́ ni tó mọ̀ pé Mohbad ló disfají òun lóòótọ́ tó dẹ̀ mọ̀ pé Liam ọmọ Mohbad ní lóòótọ́ òun náà ó yẹ kó lọ ṣe DNA yìí náà ẹ́ ẹ̀yin ò mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí tó gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Mohbad yìí wọn ò ní parẹ́ lórí ayélujára o gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nípa Liam wípé ọmọ àlè ni wọn ò ní parẹ́ ó máa wà ń bẹ̀ for life tọmọ yẹn bá dàgbà ó máa rí i òun la ṣe ń sọ fún Wùmí kó wo ti ọmọ tó gbé dání tó bá jẹ́ pé tòótọ́ Mohbad ló ní Liam kó lọ ṣe normal thing náà ah! ọjọ́ ọ̀la wo wá ni ẹ fẹ́ kí Liam kó lò mo ń béèrè lọ́wọ́ Wùmí Wùmí sórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ìwọ gangan ló fà á wọ́n ní tí oògùn ẹni bá dáni lójú a máa fi ń gbárí ni. I don't understand ìwọ ọgbọ́n yẹ kó o ti ṣe normal thing náà ẹ wo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa mo rí fídíò yẹn lórí Facebook ni mo wá ní kí n mú wá sí etí ìgbọ́ yín o kẹtù gbọ́ nǹkan tí bàbá Mohbad sọ o ó láwọn ò ní akẹtan nílé àwọn anybody can kẹtan náà ẹ wo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ má gbàgbé láti bá wa pín fídíò yìí ẹ ṣé gan-an.